الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه ويعيد وهو الغفور الودود المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من وراء بل هو قرآن في لوح محفوظ الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى هذا قسم ولون ọba tí ó tún fi ìṣọ́ àná tó fi di ìrọ̀lẹ́ òní wòye ànyárè tí à ń ta ta pínfẹ̀ tá a sọ̀rọ̀ wá sí abẹ́ ìṣọ́ àti ààbò ọlọ́run ọlọ́run wá tún ṣe aláǹfààní láti ìpàdé padà gẹ́gẹ́ bí sóra tí à ń bá bọ̀ lánàá ìyẹn kẹsí sóra tó lè bọ̀rọ̀ jù ìtumọ̀ sóra tó lè bọ̀rọ̀ jù. ọlọ́run bọ́ba àlejòọ́lá ọ̀ ń sọ fún wa níbẹ̀ pé na amenu wà á mi le sọ̀rọ̀ hàn làwọn jannatun tajri min tahtiha al-anhar ذلك الفوز الكبير إن بطش wa لشديد إنه هو يبدئ le wa الغفور الودود ẹ̀nà lẹ́bí na àmánù ọlọ́run dájúdájú àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo wọ́n á mi lọ sọ̀rọ̀ ha tí wọ́n tún lo oríkèé ara wọn láti fi ṣiṣẹ́ rẹ̀ làwọn náà tún tajìrí ní táàtì aláàánú ọlọ́run ní àlùjánà èyí tí àwọn akérèmọdò oríṣi mẹ́rin ti ń sàn lábẹ́ rẹ̀ tí wọ́n làlùjánà ṣe ذلك الفوز الكبير إليه رجع ètò tóbi jùlọ ìnàbàkù ṣàròbì kalẹ̀ ṣẹlẹ̀ yìí dájúdájú ìfọwọ́yàgbánimú ọlọ́run ọba rẹ ìfìyàgbẹ̀sán rẹ lára kèfèrí lára ẹlẹ́ṣẹ̀ làṣẹlẹ̀ ilẹ̀ ọmọ ìlẹ̀ kókókó ọmọ ìlágbára pọ̀ ìnáwó huwa yubdi'u wa yu'id dájúdájú ọlọ́run ọba yìí ńlọba tó ṣe pé ó pilẹ̀ dídá ẹ̀dá lẹ́yìn tí wọ́n bá kú tán wa yu'id ọlọ́run ọba yìí tún ní kápá ni láti dá wọn padà sí bí wọ́n ṣe wà kí wọ́n tó kú yìí kọ́ lábàá láti sọ wọ́n dára lẹ́yìn tí wọ́n ti kú tán wọ́n wọ́n lọ fún ọba tí wọ́n ń forí ẹ̀ṣẹ̀ jẹ ní lọ́lọ́run ọba ṣe alùwàdúwọlẹ̀ ọba tí ó nífẹ̀ẹ́ àwọn tí ń jẹ́ àyànfẹ́ rẹ̀ tí ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run lọ́wọ́n bá ṣe dọ̀là àrùṣe nàìjíríà ọlọ́run bá yìí lọ́ba tó ní àrùṣù ìtẹ́ ọlá ńlá ni almajid ètí ó tóbi ọ̀nà méjì làwọn àfáà gbà ka almajid àwọn kan kà ní almajidu yóò máa jẹ́ sífà fún ọlọ́run yẹn ni kí ọba tó tóbi tábà sọ pé àlùmọ̀jídé àdékè sífà ni ó jẹ́ wọ́n fi ń kọ́ ní báyìí aríṣu ọlọ́run ni wọ́n fi ń ròyìn rẹ̀ ni. fàáàlù lè máa yòrí rẹ̀ ọlọ́run báyìí ọba ṣèyíòwú ni. àtàkà àdéhùn ìjọba ń bẹ̀. ǹjẹ́ ìtàn àwọn ǹjẹ́ àti sọ fún ọ nípa ìtàn àwọn ọmọ ogun tí a kójọ ni fìràwọn wa tamud àwọn ọmọ ogun fìràwọn àti tamudu àwọn ìjọ anábì sọlẹ balilẹdínà káfàró kìí tẹkìlíìlì àwọn kẹfìrí mẹ́kà àwọn akùrẹ́yì kìí ṣe pé ìtàwọn èèyàn yìí kò létí gbọ́ wọn wọ́n mọ̀ táwọn wọ́n mọ̀ bí àtúbọ̀ táwọn bó ṣe rí ṣùgbọ́n àwọn kẹfìrí fèyí tẹ̀gbìn irọ́ pípa ó ti di àdáná fún un. wallahu min wara'ihim muhit ọlọ́run bá sì ó fi ìmọ̀ rẹ̀ èrò kiri ká gbogbo wọn nǹkan kan ò lè pamọ́ fọlọ́ bàlúwà Qur'an majid alukurani ṣe o ṣe ọ̀rọ̀ àwọn o ọ̀rọ̀ ọlọ́run ètò tóbi fìlọ́rin mahfum amúkùránì náà wá láti nù wà láàtàn ètò lọ́nba ti sọ títí bẹ́ẹ̀ nínú rẹ̀ àyọkúrò ṣeéṣe etí òsì ń bẹ̀ àlékún òṣèṣe kùn. bàbá wa ibùdó tẹ̀sí ẹ̀ kọ́lọ̀ nǹkan bá ní ìkẹ́ bàbá wọn ni yóò fi lè rọ̀ lọ́rùn tàn án la àlè ìbáraẹni mọ̀mìnì ọlọ́run bá ń fún wa nírò nípa àwọn ẹrúṣin rẹ̀ tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo àjàláhùn jẹ̀nà ó ní àlùjànnà àwọn àlùjànnà tí wọ́n ní í ṣe o àlùjànnà tó ṣe pé tẹ́jìrì mi ń bá ìyàlẹ̀ àmì ara àwọn akérèmọdò oríṣi mẹ́rin ní sàn lábẹ́ rẹ̀ ìkan sàn fún omi ìkan fún ọtí ìkan wàrà ìkẹrin ní oyin khalidina fiha nínú ìgbàdùn ni wọ́n máa bẹ gbére bí ìṣẹ̀lá máa dà lè àdá yìí yàtọ̀ sí nítorí ọ̀gbà tó palí sí ilẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀tá rẹ̀. من الحريق والجحيم إن حريق ọlọ́run pe ara rẹ̀ lẹ́dẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ nínú jahim wọ̀lẹ́ àgbà kan ìdí nìkan náà fi sọ nípa àwọn onígbàgbọ́ òdodo pé láàrin kàlífà òdodo kẹ̀lé rẹ̀ eléyìí gángan ní ìrìn jẹ́ èyí tó tóbi pọ̀. tòmọ̀kọ́lá ta hàn àlá lẹ́yìn náà ọlọ́run bọ́ba àlékẹ́ọ́lá ó tún sọ pé ìnàbàtìṣà rọ́bì kàlá ṣẹ̀dẹ̀ dájúdájú ìfọwọ́ ìyàgbáni inú ọlọ́run ọba rẹ̀ ọmọ lágbára pọ̀ yẹn ni pé ìtọ́kọ́ lára àwọn ọ̀tá rẹ̀ alladhina kadhabu rusulahu àwọn tí wọ́n sọ fún irọ́ làwọn òbí tó tọ́lọ̀ wọn bá rán sí wọn wọn ló kúrò níyí wa khalafu amrahu wọ́n tún yapa àṣẹ ọlọ́run ìgbẹ̀sán tọ́lọ̀ wọn gbẹ̀sán lára wọn làṣẹ yìí yóò mọ̀ lágbára pọ̀ kódà àbímú yóò tún tóbi kọ̀wé yín yóò lágbára pọ̀ ìnáwó sàn án dáa ọba tí ń ṣe ìlérí yìí ńlọba tó ṣe pé dọ̀lù kó wà lẹ́yìn àbíwì ọba tó ní agbára tágbára rẹ̀ tó tóbi pọ̀ tó yí pọ̀ ni. alẹ́bí máa ṣe àkáánà ọba tó ṣe pé ọba fẹ́ kí nǹkan kan jẹ́ bákan kí nǹkan wọ́n jẹ́ kànáyà ṣáà bọ́lá ń bá ti fẹ́ kúrẹ́ ní o. fi mẹ́tìlẹ́ láwọn ìlànà sọ́rọ̀ yìí tọ́lọ̀ máa fẹ́ kí nǹkan wọ́n máa rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ lọ́wọ́ kadiju kálà tàbí kọ́mọ̀tì ẹ̀sìn tó bá wọn ó tún súnmọ́ ju kadiju kálà lọ. wọ̀lẹ́ àgbà kọ́ọ̀lù ìdí ìtọ́nà bá sọ pé ẹnìyà òwò wa yóò bẹ̀rẹ̀ déèbò wọ̀ ìrìn. dájúdájú ọlọ́run bá ẹnìyàbá tó ṣe pé ìmọ̀ ń pilẹ̀ dídá ẹ̀dá ẹ̀dá tó ti kú àtúndì ìdìde padà. ayé mi kò wá ti pẹ̀lú láti ìta náà èyí tí lọ́la ti ń tọ́ka sí agbára ọlọ́run ètò pé pérépéré ni pé yóò lè wò lè kọ́lékọ́ ńlọba tó pèlè sílẹ̀ dẹ̀ wọ̀yọ̀ rí lóru lẹ́yìn tí wọ́n bá kú tán yóò tún dá wọn padà kàmá bàdá o bó ṣe dá wọn nípìnlẹ̀ fàlàyé mẹ́rin fàlàyé mẹ́rin kọ̀tẹ́ nìkan kan tó lè kọ̀ fọlọ́mù bí tọ́lá fẹ́ ṣe o wọ̀láyé láàfin kọ̀tẹ́ nìkan kan tó lè sọ pé nǹkan fẹ́ ṣe yìí kò fẹ́ dàbírò wọ́n wọ́n lè mọ fúnrọ́ ló wà lóòrè ayé yẹn fẹ́ mọ dáńbà mi ta àbá ilé yìí ẹ̀ ń bá tún bá lọ sọ́dọ̀ náà bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣe lè wù kó tóbi tó kódà kéèyàn ó ṣe èso tóbi jù nínú ẹ̀ṣẹ̀ olùkéèyàn ṣẹlẹ̀ sọ́dọ̀ kéèyàn ó fọ́nà ẹ̀ ń bá tún bá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run àmọ́ dárí dèé wàkọ́dà àgàdé yìí tó ti fara gbolẹ̀ fọlọ́run wàlọ́ọ̀ká ní dáńgò mìíràn ayé ṣẹ́yìn kánì irú ẹ̀sẹ̀ yòówù kẹsàn-án bí ìbá àdìrẹ kọjá wàlúwàlúwàlú kọ́ ọ̀rọ̀ náà bá bàbá ẹ̀rọ òkú ọ̀lẹ̀ ọba tó ṣe pé ó nílò sí àwọn jẹ́ńdí àyànfẹ́ rẹ̀ lọ́lọ́run báyìí lórí àárín ṣe ayé fàáìbò làárín ṣe lọ́wọ́ mi ọba tó ní ìfẹ́ èyí tó tóbi pọ̀ ní lọ́lọ́wọ́ bá òní ṣe o lórí àárín ṣe lọ́wọ́ mi ayé fàáìbò làárín ṣe lọ́wọ́ mi àlẹ́ àálẹ́ alájẹlẹ́ ìrọ̀lá ìbí ọba tó ga ju gbogbo ẹ̀ dánù wọ́n máa jẹ́ fèèkì rọ̀ àtàn sábà ń sọ nípa màjí ọ̀nà méjìlá máa fà máa gbà kára wọ́n ti sọ pé bẹ̀rẹ̀ àríṣì lè màjí ètò kábàkábà àjẹpẹ́ sífà ìròyìn yóò jẹ fún ọlọ́run ọba àǹdà ọ̀já wọ́n ti járó àlálẹ́ òsífà tó bẹ̀rẹ̀ àríṣì tabali bẹ̀rẹ̀ àríṣì lè màjí èdè àjẹpẹ́ àfikí tóbi àfikí òyìn àríṣì ọlọ́run àbájú mẹ́tẹ̀ẹ̀sì rẹ̀ wọ́n ní kìlá náà máa ń rìn sọ̀rọ̀ àtìkẹ́ ní àtìkẹ́ ní ètò ìfọ̀dánù fàánù lima yòrí ayé ma àrọ́dà fáńlá o gbogbo ntọ́lọ̀ ń bá ti gbèrò láti ṣe kó ti fẹ́ ní oṣù rí láàmú àti ìbàdí ṣọ́kùnrin ẹjọ́ tọ́lọ̀ ń bá dá kò sẹ́ni àkàtì ó tó kọ́ lẹ́yìn pé ẹja ẹja ẹja ẹjọ́ wò yẹn ti dárí àdéhùn dárí ntí yóò bẹ̀ ní pé láyé alu àmì náà yẹ fún kò sẹ́ni kankan tó tó di ọlọ́run léèrè ntọ́ bá ṣe. wọ́n ń alóhùn gbogbo ẹ̀dá pátápátá òní wọ́n fẹ́ rẹ̀ wọ́n. wàkàrí ilé àbọ̀nà ti wàkàrí ìtújú orí bẹ́ẹ̀ ni pé ọba tó tóbi kọ̀dọ̀ lọ́hùn ọba olùborí tó borí gbogbo ẹ̀dá lọ́lọ́wọ́ bá ń ṣe wàhìkùnmátò wàhálò bákan náà ọba tó gbọ̀ngbọ́n níbi ọgbọ́n àtòyè lọ́lọ́wọ́ bá ń ṣe níbi déédéé ọba tó náà. nígbà ọ̀rọ̀ látara Abubakar Siddiq ana wakil wọ́n sọ fún Abubakar Siddiq nígbà tí ara rẹ̀ ò yá àárẹ̀ náà ló ṣe ṣe jáde láyé wọ́n á bilẹ̀ rẹ̀ pé anadara ilé kakọ̀ bí ǹjẹ́ dókítà tó ti áwù ọ̀dí ọ̀la náà ọ̀la fanáàlà ọ̀la la kí dókítà wá sọ fún un ó ní kọ́ọ̀là yìí èmi fàálù ni màá sọ̀rọ̀ yìí ẹni pé ọ̀sán ló tẹ̀ táwọn gbà lérò ọ̀sẹ̀ lè tí àbúrò ti gbà lérò nítorí wọn bá mi sọ ni pé dókítà sì mi sọ ni pé aṣèyóòwò ìlú mi jẹ. wàkọ́lù tàn àdá àdá àtàkà àdé tọ́jú lónìí ǹjẹ́ ìtàn àwọn ọmọ ogun àwọn ọmọ ogun ni ìjọ ti dé ti bọ̀ ẹni pé alba alága ká ìjọ ti dé ti bọ̀ tá a ti sọ fún ọ máa alálàá òbí ní alba irú ìyàtọ̀ náà bá tọrọ tọrọ jọ rẹ̀ tó sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ tó wá. wàá zọrọ alẹ́ ìmìnà nínú fàmásì alẹ́ ti lámìyàrúdà ánìhùn àhàdùn ìyá ńlá náà ti wọn lẹ́yìn tó ṣe pé ńgbà tí ìyá náà dé kọ̀ṣẹ́ tó lè kọ ìyá náà fún wọn. nìkan lè dàn án lá. yìí ó tún ọ̀rọ̀ náà tó ti ṣíwájú ni pé iná bá ti ṣe àrùn bíkà láṣẹ ní ilé yẹn ni pé ìdá àkàdà dọ́ọ̀lìmà tọ́lọ̀ ń bá gba alábòsí mú báyìí àkàdàwó àpànà àdínánṣẹ́ dídá ìgbàmú tí ó kún fún ẹ̀ta ìró èyí tí ó lè kókó pọ̀ lọ́wọ́ gbàmú kódà àkàdà àzízí mọ́kútàdé ìgbàmú ẹ̀ńtọ́ lágbára tó sì ní kàpá láti fìyà jẹ́ yẹn wàá dá tẹ́kẹ̀rẹ́ lẹ́kọ́ lè nàá قال ابن أبي حاتم قل مر النبي صلى الله عليه وسلم على امرأة تقرأ الأفاق حديث الجنود wọ́n ti tẹ̀lé ọ̀gá sọ́dọ̀lá ọ̀hún àti ìwọ̀sọ̀lá ó lè kọjá níjọ́ kan ó wá kọjá lẹ́bi obìnrin kan tí ń ka súrà yìí ìyẹn sọ́dọ̀ tó gbòòrò jù ó wá kàdé bi alẹ́ àtàkà àdé sọ́dọ̀jọ́ lóòjì lànà ìgbàgbọ́ fàkọ́ọ́nà yẹ̀sẹ́nìmù àníbi wa ń gbọ́n tí obìnrin ti ń kà wá ní náà kọ́díjà ni à òkìkí ń parun ó ti pàdé ọ̀dọ̀ mi wò mo ti gbọ́ nípa wọn. wà kọ́ ló ń tàn án la ìnálẹ́bí na káfàrọ̀ ìtẹ̀gbé dájúdájú àwọn aláìgbàgbọ́ nínú ìtẹ̀gbé nínú iyèméjì nínú ìgbọ̀rọ̀ náà gbàgbọ́ nínú ìsàbórí kankan nínú ẹ̀mí ọwọ́ ọ̀ wọ̀láwù ní wọ̀rọ̀ ìmùhè ọlọ́run ọba sì nìyí kọ́ lérò náà lẹ́yìn ọba tó lágbára lé wọn lórí mi kọ́ ìrùn ọba tó borí wọn ni láyà kò tó náà wò tọ́lọ̀ ń bá ṣe tán tí ó jẹ wọ́n níyà wọn lè bọ́ nínú ìyá ọlọ́run wàláyé ọ̀jẹ̀ lónáwó bẹ́ẹ̀ ni wọn lè dọ́lọ́run bá lágbára balùwò àbọ̀rọ̀ àánú máa ilẹ̀ ayé àbí ìmọ̀ kìí ṣe orin o kìí ṣe ọ̀rọ̀ àwọn òpèdá o ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run tó tóbi tó lápàdé pọ̀ ní àlùkùránì fìlọ́hìn máa fóò kùránì yìí amújáde láti ní wàhálà ìta àtìṣọ́ ẹ̀yìn ó wà sí mọ́láyìlẹ̀ áńlá máa fóò gan lókè lókè sánà ibẹ̀ lọ́wọ́ tá a sọ mìíràn sì yáa dà nítorí àwọn ọba ọba fẹ́ kọ́ wọ́ bẹ̀ kò lè wọ́ bẹ̀ ètò náà ti sí ibẹ̀ kò lè dínkù àyípadà ò sí fọ́ńtímẹ́lì láhìn màfò àtẹ̀bí ibi nǹkan jìrọ̀ jìrọ̀ omi kò sí nínú láhìn màfò bàbá mi jẹ̀rí ẹ̀ àtọ́bárí kọ́nù kọ́ba nìkẹ́ wọn wọn gbàdé ìsọ̀rọ̀ alápàdà Anas ibn Malik في قوله تعالى بل وقرآن مجيد قال إن اللوح إن اللوح المحفوظ الذي ذكر الله láwọn ìmàfóònù ìyẹ́tọ́ náà bá fún mi ayọ̀ fi jẹ́ àti ìfàràfíìn ẹni tí ń sọ tó dúró sí ọ̀nà ìmọ̀láfún ìfàràfíìn. abraham bin salman ó ń sọ pé máa ní ṣe ìkọdọ̀ lọ. kò sí nǹkan kan tọ́lọ̀ ọba tó ti kádàrà àti kó ṣe wí pé ó ti wà ní lọ́wọ́ ìmàfóònù alukọ̀rọ̀ án fàmà kọ́bíláwò wọn bá àdàbọ̀ alukóran ni àbáwọn kan tó ti ṣíwájú rẹ̀ láwọn ọ̀rọ̀ lọ́wọ́ àtàwọn tí ti máa wá lẹ́yìn rẹ̀ bí súnà níbi ìlà òfin lọ́ọ̀ẹ́ yẹnni tó ti wà ní lọ́ọ̀ẹ́ màfó lẹ́yìn tó ṣe pé bẹ́ẹ̀ ni àyínná Israfil mọ́lákù Israfil iná lọ́tà ni ó ti gbágbáágbá láà yóò dá ìlàwọ̀ mi lọ́dọ̀rẹ̀ ilé tó dúró ṣe wà ń di ẹ̀ gbàgbáágbá wọn ọlọ́run ọ̀yọ̀ǹda fún kó wọn ti bẹ́ẹ̀ lọ بابا لحسن القصري من إن هذا القرآن لمجيد عند الله من هذا القرآن الكريم ايتو إيتوتوبي لدولهم أم بين الله المحفوظ من ولاة إتيات الشر ينزل منه ينزل منه ما يشاء أنت بقى ولهم بقى ni máa ń jáde tí ó lè kọ́ sọ̀kalẹ̀ lọ́rọ̀ rẹ̀ láti máa وروى البغوي من ذلك سعاد إن عبد الله بن عباس قال إن في صدر الله من يدي إلى اللون يمكن أن لا إله إلا الله وحده يعني في قصي الله بمعنى تاجس يمكن لدو أفلون الله دين هو الإسلام الإسلام يونسي هو الإسلام ومحمد عبده ورسوله هو محمد أرسل الله òjíṣẹ́ rẹ̀ ni o. famin amana billahi ẹ̀ ń bá wá nígbàgbọ́ nínú ọlọ́run nǹkan bá gbọ́lọ́run gbọ́. wọ́sọ̀ dàpọ̀lù wá dé àdéhùn ọlọ́run fún gbàgbọ́ lódodo wàtábà àrùsùláwò tí ń tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run àdàkọ́là wà ìjánná irú ẹni báwọn ọlọ́run ó fi wọ̀ sínú àlùjẹ́nà ìjẹ́ra wà láwùjọ láwùjọ mìíràn bàtìbẹ̀rẹ̀ dọ́ọ̀ tóóló máa bẹ́ẹ̀ náà sàmá ìwẹ̀ àrùn. lẹ́yìn náà tó ń ṣàlàyé nípa lọ́ọ̀hìn màfó nípa bó ṣe funfun pin àti nípa òró rẹ̀ ó tó máa bẹ́ẹ̀ náà sàmá ìwẹ̀ àrùn. ìyẹn pé distance ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ìní òró rẹ̀ ìbú rẹ̀ máa bẹ́ẹ̀ náà máa ṣe lè pẹ̀lú mágìlìbì ìyẹn bẹ láàrin ìwọ̀ oòrùn àti ìlà oòrùn ni wàhálà fàtàwọ̀ etí etí rẹ̀ méjèèjì gbìyànjú ìwọlé fún àwọn òkúta olówó iyebíye lórí òní dàfàtàwì àbú tàbí ṣàǹkọ́ látinú rẹ̀ láti bẹ̀rẹ̀ sí dópin àwọn òkúta èyí tó pupa nínú gold wàkọ́lùbù lóorùn àárín gbogbo rẹ̀ ó kún fún ìmọ̀lẹ̀ wàkàlámù máa fọ́dún bìlà àrùsí wàá fò sí ẹ̀jẹ̀ mọ́lá kìnnì bákan náà ọ̀rọ̀ tí ń jáde ń bẹ̀ aláàtì náà àríṣẹ́ ọlọ́run ibẹ̀ ló ti wá wà á sì lòwó ìpínlẹ̀ rẹ̀ fi hẹ́jẹ̀rì málàkín ìyẹn ní gbígbà yà ìkànnà àwọn mọ̀lẹ́kà ló wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n sọ nípa lọ́wọ́ ìmọ̀ سورة الطارق Thank you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب

يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله سورة الطارق مكية ìlú mọ́kàlá náà ti sọ̀kalẹ̀ fún àlùkò Muhammad yẹni pé kànáàbí ò tó ṣe yíyára oníṣọ́ra tó tọ́ rẹ̀ ló ti ṣọ̀kalẹ̀ bàbá mi lọ́kẹ́ sí ẹ̀rọ kọ́lọ̀ tó bá ní kéwòn wọ́n bá àdéhùn kan wá nínú mọ́tínàdù Imam Ahmad kọ́lọ̀ tó bá ní ké bàbá níbẹ̀ wọ́n lè ṣiṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ́lá fi mashriqi kẹsẹ̀ pé fi hàn. àníbi kírun ní àyè tí a dáa kù wọ́n wá kọ́ ìmọ̀nàlá kọ́wù àwọn aṣọ ọ̀nà ro ọwọ́ àfi pọ̀pá àbí ọfà èsì kẹta ẹsẹ̀ hìnà àtàwọn yìí nígbà táwọn ẹni wà bá wọn yẹ̀fẹ́bi àìdáhùn ànásọ̀rọ̀ ọwọ́ ìkúnlọ́wọ́ ọwọ́ wá sí ọ̀dọ̀ wọn fọ̀sọ̀nà tó yẹ kóòlù ní bàbá gbọ́dọ̀ mi sọ pé. والسماء والطارق حتى ختمها ما قلت من تفسير الطارق تيكان دوكوي فوعيتها ọjọ́ tá a wí yìí nǹtí ìṣe ìsìláàmù ìyẹn tó bá dé ìpín wa ní ìjọba nígbà ìmọ̀ká ni o wà á lè mú ṣe kan kódà ẹlẹ́bọ ni mí tó mọ̀ ọ̀rọ̀ àtọ̀ àfẹ́ ìsìláàmù ṣùgbọ́n gbàtọ́ lọ́nà tá a nù ní tí mo di mùsùlùmí náà tí mo di mùsùlùmí náà. وقد مقدمة المسلمين قال فدعتني سقيف أما جلي سقيف نبقني فقالوا ماذا سمعت من هذا الرجل كلهم تسيبوا لأنه عرفني فقرأت عليهم وبقى فنا فقال ممن معه قريش لن عالم صاحبنا àwọn tí ń bẹ ń bẹ wá sọ wípé mímọ náà ni àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ jọ́nà ní àwọn tí ń jẹ́ kùrẹ́ṣ wọn ni àwa lámà nípa arákùnrin wa jù ọ lọ lọ́kùnrin náà láwùn máa yà kó lò ṣàkọ́ ẹ̀sìn tí láwọn wíta bá mà kó dodo ni látara náà àwa làbá tẹ̀lé kí owó tó tẹ̀lé kì í sòdodo lọ́rọ̀ tí wọ́n jáde lẹ́nu. bàbá àlùsáyé àwọn ọgbà àdéhùn yìí wá nínú àdéhùn mi wọ́n ní sọ́là mahaabun al-maghriba ìkànnì àwọn sàbẹ̀ tó kọ̀rọ̀ jẹ́ mahaab ọmọ ìjábá yìí ó ṣíwájú àwọn èèyàn kírun ìyẹn ìrún maghribi ìgbà tí ó kà fún wọn níbi ìrún maghribi kọ́ra àlùbákọ̀rọ̀ àwọn nìṣà bàbá gbẹ́ni lé sùràtù àlùbákọ̀rọ̀ àdùgbò parí rẹ̀ ó tún mú sùràtù nìṣà àdùgbò tún jẹ́ tán táwọn ìbá mẹ́jọ wá báwọn ní ti sọ àmì ẹ̀ta mọ́sálásí o kí ló fà á kà ìmáàmù tó yẹn fún ẹni o ọkà ọkà bákọ́rà ọ̀yẹ̀jú ẹ̀ ó tún bọ́ọ̀lù nìkáyì ó tún parí ẹ̀ à ọ̀kọ́ lànàbí sallallahu alaihi wasallam lànàbí wa sọ fún màálù pé àfàtàmì àgbàyà màálù ìrẹ́ màálù fọ́ọ̀fẹ́ máa kó ìnira yẹn fọ́ọ̀fẹ́ máa dààmú wọn yìí sọfẹ́ máa fìtí ní àwọn èèyàn ni. náà ká ní ẹgbẹ́ kan tábìlà bí sàmà ṣèkútọ́ bá tábìlà bí sàmà yìí kẹlẹ́ yóò dìtọ̀ ọ̀sàmì yóò wà sọ́ọ́rí kí ọ̀ṣẹ́ mi ti wà dùn á kò sí lórí rẹ̀ ilé yóò dìtọ̀ wọ́n náà wí ìmọ̀ àtàwọn sóra tó ń jọmọ́ bá wọn. ìbẹ̀rẹ̀ sóra yìí bisimilayi rahman rahim iná lọ́lọ́run ti bẹ̀rẹ̀ rẹ̀ sàmà yìí wà sọ́ọ́rí ọkọ̀ وما أدراك ما الطارق نجم الثاقب إن كل نفس لما عليها حافظ ọlọ́ni wà sàmáà mo fi sánà mo fi búra wà tọ́ọ́rí pé ìràwọ̀ ètí máa ń yọ lálẹ́ ṣùgbọ́n tí máa ń fara pamọ́ lọ́sàn-án ọlọ́ni kò sì búra wọ́n máa àdìrọ́ ọ̀kà mọ́ tọ́ọ́rí kù kí ni ó mọ wọn ti ń jẹ́ àtọ́ríkù ànájúmọ́gbé àfin ìrawọ́ kámi lẹ́yìn tó ṣe pé ó kún fún ìmọ́lẹ̀ nǹkan lóná fún lámàá lẹ́yìn àhàfin kí wọ́n ní sọ́nà ọba ń torí ẹ̀ búra ọ nítorí fẹ́ mú jáde fún àdé wípé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan nínú ń ti yan málákù màláìkà tí yóò máa jẹ́ olùsọ fún yóò máa sọ ọ́ kó omi tí ọ̀gá sí nínú kádàrà ni o ṣùgbọ́n ìtọ́ bá ti wà nínú kádàrà pé eléyìí ọ̀gbọ̀dọ̀ máa ṣẹlẹ̀ sí olùsọ́run nínú àwọn màláíkà yóò ra yìí bá ntọ́lọ́ bá fẹ́ kó sí yẹn yóò wà sí ẹsẹ̀ yìí. fàlíyàndọ̀lẹ̀ ìǹsánù mi nà ọ̀rẹ́ fún ọlọ́run ní kí ló ṣe tílẹ̀ tó jẹ́ ọmọ nìyí tó tiẹ̀ bójú wò kó ronú sí igbó lọ́lọ́run ti ṣẹ̀dá rẹ̀. ó lè kọ́ mi máa ń fẹ́ pọ̀ á láti di omi tó yẹ pẹrẹ omi tó ṣe wípé iná ṣera wọn lọ́pọ̀npọ̀n ni nígbà tí ó bá jáde omi yìí ìyá sọ̀rọ̀ ju nìbẹ́yìn nìsọ̀lẹ̀ wà tààrọ̀ ilé iná jáde láti di ọ̀nà méjì láàárín ìgbáàyà obìnrin àti bàrá àdì ọkùnrin ìdílé tí wọ́n ń jáde nù. ìnáwó àlàrọ̀ obìnrin ìlàkọ́ ọ́dẹ̀rẹ̀ ọlọ́run bá ní òun ọlọ́run òun tó ń dáàyàn láti bí àtọ̀ omi bí kẹlẹ̀bẹ̀ omi má jẹ́ oyé ńlá omi tó jẹ pẹrẹ lẹ́dà ń bá kú òun lágbára láti sọ di èèyàn padà ọba tó lágbára láti jẹ bẹ́ẹ̀ nìkan. ìyàwó máa tóbi la sọ̀rọ̀ ayé rẹ̀ ẹran tí ọjọ́ àlùkìá náà ọjọ́ tó ti pé gbogbo àṣírí yóò tù síta gbogbo tẹ́ ẹ ti ní bòńkẹ́lẹ́ àwọn Yorùbá ní ooru làgbàlagbà ṣe mí ní sumi wọ̀ sí bílẹ̀ bá mọ́tán àdìmí àǹfìwé ní gbogbo tá a ṣe ní kọ̀kọ̀ gbogbo ẹ̀ pátá ní ó tún táwọn lọ́jà lùdìyàwó sọ́jà náà bá wá tó fàmádà omi tó wá èyàn ò ní lágbára kankan tó lè fi kó ya rẹ̀ yọ tó lè fi kó ara rẹ̀ yọ kó mi yọ lọ́wọ́ wọ́lá ní àwọn fi kò sì ní rẹ́nì kankan tí ó rìn sí tí ó là á tí ó sì pẹ̀ fún níwájú ọlọ́run tí ò fi lé ní ẹ̀. àwa nínú pẹ̀lú ẹ̀ kọ́lọ̀ nǹkan máa ń jẹ́ bàbá. mo ní fi mo lọ́wọ́ àwọn àdá lè sàmẹ́rì. ọlọ́run bá ń búra níbẹ̀rẹ̀ súra yìí òun ti sánà òfin búra. wọ́n jẹ́ àlàáfíà mílíọ̀nù kàwá kiri àtàwọn ìràwọ̀ èyí tọ́lọ́run bá tó ti síbi sínú sámà náà ànáyẹrọ àwọn ìràwọ̀ sí pé ọ̀ǹtàn ìmọ́lẹ̀. wàlẹ́ àdá kọ́lá tán àdá ìdí nìtọ́nà ọ̀gá ọba àdéjọ láti sọ pé wọ́n sàmà ìwọ̀n tọ́ọ̀rì bíi sọ́mọ́kọ́ọ̀lù wọ́n máa dẹ̀rọ kama tọ́ọ̀rì kí ni ó ọmọ tí ń jẹ́ àtọ́ọ̀rì kú ọ̀hún fàṣàrà òbí ọlọ́run wá tún fún wa pé ànájúmọ́ sáà ìgbò ìràwọ̀ ní ètí ń tan ìmọ́lẹ̀ bàbá wa Qatada àtàwọn míì nínú àwọn àfọ onítẹ̀sír wọn ni innama summiya an-najmu tariqa wọn sọ ìràwọ̀ ní tariqu tariqu láti lè tọ̀rọ̀ ọkọ̀ ní kéèyàn kálẹ̀kùn wọn sọ ní tariqu èyí ti rí lẹ́yìnlẹ́wò yọrọ̀ lẹ́yìn torí pé òun là máa ń ríráwọ̀ wọ̀nyí àfẹ́fẹ́ ìgbìnà ọ̀sán àti farapamẹ́. wáyé ayé lò ó lára ń ti ń fún ìtumọ̀ yìí lágbára onímọ̀jà rẹ̀ àdéhùn sáyẹ̀yì ó ní àdéhùn tó wá lábẹ́lẹ̀ ìṣẹ́ lọ́rùn títí ń dá wa lẹ́kọ̀ọ́ pé tọ́ ọ bá fi rìn àjò má wọlé lóru má jẹ́lẹ̀ òṣù tó fi wọlé tàwọn àrùn. bọ́ọ̀bà tún wá wọlé náà yé wọn ti fura ma pé o ti dé láti lè tíráàbù mùsùlùmí tó bá ṣe ìrìn àjò mọ́sálásí ilẹ̀ àkọ́kọ́ dé ní èyí ó ṣe ní áfíríà rákà méjì èyí fọpẹ́ fọlọ́n pé ọlọ́ọ̀rẹ́ ọ̀gọ̀ọ̀rẹ́ ó sì wá jókòó díẹ̀ tó fi jẹ́ pé tí ò tí ì túnra ṣe yóò lè túnra ṣe èyí tí mi lè lọ́ pé yóò ti lè parí rẹ̀ yẹn ni pé nu hadith oníṣẹ́ náà bá nàá àyẹ̀fọ́ lọ́kà rọ́jò àlàó lòró kọ́ ànábì kọ̀ fún ìdẹ́tọ́ bá jẹ́ baálé ilé láti jẹ́ pé ọ́ wọlé wá bá àwọn ìyàwó rẹ tó máa kálẹ̀ ní nígbà tí ìyàrá ti ṣó. ẹ̀yà tí yẹn pé yóò wá bá wọn fájì àtàǹgbèláì lójijì lásìkò tí wọn ní lọ́wọ́ alẹ́. nínú àdéhìsì ní ẹ̀wẹ̀ ànábì kọ́ wa ní gbólóhùn ìwáṣọ lọ́sọ̀rọ̀ náà lára ìwà ni pé mọ̀jẹ̀ wọ́n kalẹ̀ kùn mí lọ́nà jẹ́ òru o mọ̀jẹ̀ wọ́n fagurú mọ̀jẹ̀ wọ́n fi dí mi ilẹ̀ o ẹ̀ ń bá kalẹ̀ kùn ilà ọ̀rọ̀ kalẹ̀ kùn kùn kọ́ yẹ kọ́jà ti ń kalẹ̀ kùn tó fẹ́ gbóore wá ní o yà á rahman ìrẹ́lẹ̀ ọba ọba rahman. wàkọ́ọ̀dù tààlà àtàkìlò ibn abbas orí àdìmọ̀dìmọ̀ yẹn ni pé ìlú tàn ìmọ́lẹ̀ bàbá wa tó ni wọ́n ní yahkumu shayatina ìgbà ọ̀sìn àléyá ẹni pé ọlọ́run máa ń lo ìràwọ̀ láti lè fi já àwọn àjànú láti fi jó wọn nígbà tí wọ́n bá jí ọ̀rọ̀ gbọ́ bàbá ayé kiri náà wọ́n ní mo di ohun ẹni pé èyí tí máa ń tàn ìmọ́lẹ̀ wọ́n mọ́ ìrìkọ̀ lè ṣe tí sì máa ń jó èṣù àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n bá fẹ́ jí ọ̀rọ̀ gbọ́ ní sánà. wàkọ́ ló tàn án àlá ìkólú nafsin lámà àléyà hafizun yẹn ni pé kólú nafsin àléyà minallahi hafizun ní àròsù wa gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátápátá ìlú ní màláìka èyí tọ́lọ̀ ń ti yàn sí léyìí tí wọ́n máa ṣọ́ nílẹ̀ àfáà kò bí àwọn àjálùú àfààtó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kàmẹ́kọ́ làtàlá bọ́lá ìtọ́lá láyé mi pé láwọn àkìbáàtò ìgbà ìrìnà dé ìròyìn pàṣẹ wọn àkìbáàtò àwọn màláìkà kan wọn ń bẹ pẹ̀lú ọmọ ànábì ádámà wọn ń bẹ níwájú wọn ń bẹ lẹ́yìn yàtàlónáwó wọn ń sọ mẹni amúrìlá kó mi ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ èdè ọba àṣẹlẹ̀. wàkọ́lù tààlà ọ̀rọ̀ náà tó wá sọ pé fọlíyàndó lè ìnsáàlù mímú náà kò lè kọ́ tẹ̀lé ìsàn àkíyèsí lè jẹun fún ọmọ ènìyàn àlàdá àfi àfẹ ọlọ́run fẹ́ kọ́ mọ̀ pé ìpìlẹ̀ ń ìpìlẹ̀ tó lẹ́nu alẹ́dẹ̀ ọ̀kọ́ lè kọ́ bí ni àní ìfọ́nà ọba tó pilẹ̀ dídọ̀ ọmọ ànábì ádámà láti bẹ̀ nǹkan tó lẹ́nu bákan náà nínú àyà yìí ìrìṣàdù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìfọ́nisọ́nà ọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́la ìṣòro ọ̀gbìn hajj láti gbà pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú o báwo ló ṣe yẹ lẹ́nu máa ń kọ́ dára àlùbàdà àlùbàdà àti torí pé ń bá lágbára láti pilẹ̀ dídá ẹ̀dá ọwọ́ ọ̀ọ́dúnrún lẹ́nu àdá ọba tó lágbára ni lẹ́yìn tí ìbá kú tán kó tó dáyìn padà séyìn padà ìdí pé ń bá lágbára láti pilẹ̀ dídá kó tó wá dá ẹni tó ti dá tó ti dáhùn tó bá wá kú kó jí dìde eléyìí ṣẹ́pẹ́rẹ́ pọ̀ ju ìbílẹ̀ dídá lọ tó yẹ kó méjì pàtàkì méjèèjì náà ń tọrọ ní lọ́dọ̀ lọ́nà kàmàkọ́lá tààdà ẹgbẹ́bọ́lá ń sọ pé wọ́n wọ̀ lẹ́bí yàtọ̀ olùkọ́lẹ́kọ̀ yẹn láàyè mi ẹni pé wọn lọ́nà ló ń pilẹ̀ dídá ẹ̀dá tó ma lórí dó ẹ̀dá tó ń dá lánàá tó ń pàun láti dá padà òun ọlọ́run náà ló ń ṣe o wọ́n wọ ìwádìí òkú tó ti kú kájẹ padà ká sọ dára ayé ọlọ́run eléyìí ọ̀rọ̀ ọ̀rùn pọ̀ ọ̀ṣẹ́ pọ̀ níwájú ọlọ́run. wàkọ́lù tààlà kólìkọ̀mì náà ń dá àfihàn kan yáà ní àlùmọ̀níyà ọmọ níbi àdàmù àdá láti ní àtọ̀mù. àwọn afọ àwọn akọ́lọ́run kọ́ ní ń sí ń ṣe ìgbéraga ẹran létí nǹkan ẹran létí ìpìlẹ̀ rẹ̀ ẹran létí ìgbà tí ń sẹ̀mí lọ́wọ́ ẹtún ran létí ilẹ̀ tí ó sùn yẹn pé a dá láti di ìpìlẹ̀ rẹ̀ dáhùn létí ni pé ṣebí láti di omi àtọ̀ omi tó ibi tó bá ta sí ọ láṣọ inú rẹ ò ní í dùn kò ní í tí ọlọ́run àfi kó o fún mi wọ́n dànù ibi tó bá ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ nù o. bákan náà kò sí bóun ti lè sọ pé wúgbẹ̀ wúgbẹ̀ wúgbẹ̀ wúgbẹ̀ tó bí wọ́n bá fi inú rẹ̀ ìbọn bẹ́ẹ̀ ìgbẹ́ náà jáde kí wọ́n á di fáàrí rẹ̀. ẹ̀ẹ́kẹta ni pé bó o ṣe lè kó o sì gbéraga tó bọ́ ọ bá kú ní ṣe ọ́ sánà ilẹ̀ tí wọ́n sì gbogbo èèyàn sí ilẹ̀ wọn sì wọn náà sí o. ìyẹn ni pé kọ́lùkọ́ mi máa dá afẹ́fẹ́ yìí adá láti di omi èyí tó ṣe pé ń tira wọn lọ́kùnrin máa ń omi ọ̀hún ni àgbẹ̀níyù àtọ̀ ìyá kúròjò dá fọ́nmìnà lọ́jọ́ lè látọ̀dọ̀ ọkùnrin tí ó bá jáde ìmọ̀ ń tira wọn lọ́pàpá ni bẹ́ẹ̀ ni látọ̀dọ̀ obìnrin. látàrí pé bọ́kùnrin ó ṣe fi àtọ́ọ́lẹ̀ tóbìnrin náà ó fi àtọ́ọ́lẹ̀ yàtọ̀wọ́lá mílíọ̀ wà ládùúgbò ìmìlá ibẹ̀ náà ó ti mú ọmọ jáde ọmọ ó ti lè jáde pẹ̀lú yọ̀dá ọlọ́run wọ̀lẹ́ àgbà kọ́ ìdí ìtọ́nà sọ pé يخرج من بين الصلب والترائب يعني من صلب الرجل láti lè òkú ogóró ẹ̀yìn ọkùnrin níbi sanakọ̀dù lè ní àtọ́ gbàjáde wá. wàtàrà ìbọn mara ọwọ́ sọ́dọ̀ wa àti láti lè gbàyà obìnrin قال شيخ ابن بشر الحكمة من عباس يخرج بالليل صد والترائب قال صد láti bi ọ̀pá ẹ̀yìn ọkùnrin ọ̀tàrà ayélujára àti àti láti bi igbá ẹ̀yà obìnrin omi tí ń jáde lára ọkùnrin òun máa funfun ṣùgbọ́n èyí tí ó jáde lára obìnrin á fáwọn lòun tiẹ̀ aláwọ̀ ìpupa fẹ́sífẹ́sí ni ọ̀rọ̀ pélékún òun tilẹ̀ láyà kó nàlú wàlá ju ìlà nìyẹn mọ́ ọmọ ò lè jọ́ mọ́ àfikárí àtọ̀ bàbá àti tìyá. kéèyàn papọ̀ kódà ní tátọ̀ tí ẹ̀ bá meje jù náà méjèèjì ńlọmọ òjò ka wàkàtà kọ́lá sáyẹn wa anyị yẹ wàá ń kìlì mọ́ wàkàtà àdá wàbẹ́rù àwọn àfáàtì àkàlẹ̀ ọ̀rọ̀ wọn. àníbi ní àbá ìyá kùnú bẹ́ẹ̀ni sọ́dọ̀ wà tàrọ ibi ó ní jíjẹ́ tààrọ̀ ìbò o ó wá gbọ́ lé ìgbáyà rẹ̀ ní jíjẹ́ tààrọ̀ ìbò. wàkọ́lá dọ̀hà bàbá wa dọ̀hà àwọn náà tún bàbá èsì wa látọ̀dọ̀ ibn abbas ó ní tẹ̀rí ìgbàtún mara àti wàjàn máwùjàn àlìkìdáàdà yẹn ní pé ibi tá a bá ti tóbi bá ti ṣe nìtọ́rùn ibi tí máa ń gbára léwu títí máa dúró sí òun yẹn ní kìláàdà yẹn ní pé ìgbáyà rẹ̀.

ṣùgbọ́n àṣọlùbọ̀ yẹn lómi tí ń jáde látara ọkùnrin láti di ọ̀pá ìyìn rẹ̀ òní ti wá. ìnáwó alárọ́bìnrin làkọ́ọ́dẹ̀rọ ọ̀nà méjì làwọn àfáàfà sí yẹn ni pé alárọ́bìnrin àdàlù náà yìí dá fèkì lánà kọ́ọ̀lì yìí alẹ́dẹ̀ farajà nílò làkọ́ọ́dẹ̀rọ ọlọ́wọ́ bá wa tó lágbára ni o láti jẹ́ kí àtọ̀tọ̀ jáde lára obìnrin kọ́ padà síbi tó ti jáde èyí tó jáde lára ọkùnrin sọ́nà bá mẹ́kù náà padà bí ó ti wá làkọ́ọ́dún náà làdá àdìka ọba tó lágbára láti ṣe bẹ́ẹ̀. ìsúnmẹ́lẹ̀ kejì ni pé ìnáwó alárùjọ lè ìsáàlì àlùmọ̀lò ìmáǹdà àfikún àwọn ìrànlá tó wọ̀gá àtò ìlàdáàrẹ̀ àbẹ̀rẹ̀ làkọ́ọ́dún. ìsúnmẹ́lẹ̀ kejì ni pé ọba tó lágbára láti dá èèyàn láti bí àtọ̀ ọba tó lágbára nìyí láti ju ìdílé láti sọ́dé èèyàn padà yẹn nígbà tí àlùkìyámà nígbà tí ó bá tó. ìyàwó máa tó bìlà sàárọ̀ ayẹyẹrù yẹn ní pé yàwó máa àlùkìyámà tó bá jẹ́ òbí ní àlùkìyámà tó bìlà sí ìsàárọ̀ ayẹyẹrù a àti bí ẹ̀dá yóò tú yóò hàn sí gbangba gbogbo ntá lọ́ọ̀bù pátá gbogbo ẹ̀mí ó tú ta nínú Bukhari àti Muslim. أن رسول الله صلى الله عليه وسلم قال يرفع لكل غادر اللواء طبعا من القيامة gbogbo ọ̀dàlẹ̀ pátápátá òní wọn ò ní àṣìyá àti má ìtọ́bàjẹ́ ògbìn àlùkìyàmù wọ́n máa sọ pé lágbájá ọmọ lágbájá àwọn tí wọ́n jà ń bá rẹ̀ àwọn rẹ̀ ó wọ́n mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ àṣìyá wọn. fàmílà wo ẹni tó tọ́jú náà bá tó bàmá láwo yẹn kí máa lè ìsàn kò ní í sí fọ́ọ̀mù èèyàn tó bá ti jọ́nà mí ń kò wá sí mi gbogbo tí ń dágbára kankan ò ní í sí fún mi yẹn kí tó lè ṣe lẹ́nu ara rẹ̀ wọ́lá náà fi bákan náà kò ní rẹ́ nìkan kan láyé kan dérò áàdùn àláyéwòkè lànà fàwọn nínú àdábìlá wọ́lá yẹ sẹ̀dí ọ̀dàwó áàdùn dáríkà yẹn sẹ́nìkan ò ní lágbára láti yọra rẹ̀ kò nù yà kò nù fòrò ìpayín kẹkẹ ọjọ́ àlùjá náà kò mì yà ọ̀nà. èyàn ò ní lè dára rẹ̀ là ń bẹ̀ kò sì ní sẹ́nì kankan tí ó là ń dára láti là yìí kò mì ìyà ọ̀nà. wàsánárì dáa ìrọ́bìnrin ọ̀làbìnrin láti sọ́ni àkọ́rẹ́ àrùtẹ̀sẹ̀ mi nígbà tí kò ń ṣeré. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم وجدا يقول الله تعالى والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالعزم ọlọ́run wà sánà òun ti sánà òun ti búra o sánà wo ni dáàtì rọ́jà yìí sánà tó ti pé ìmọ̀ ń rọ òjò ọlọ́run pé òjò ní rọ́jẹ́rùn látàrí pé àròtúnrọ̀ àròtúnrọ̀ èlò òjò tó bá rọ̀ tán tọ́dá yóò tún ṣẹlẹ̀ padà yóò tún rọ̀. wọ̀lẹ̀ áwùjọ ìgbà tó sọ̀rọ̀ ọlọ́run ló ń fi ilẹ̀ gbóra ilẹ̀ tó ti pé ìmọ̀ ńlanu pẹ́ kí rúmi ta ti gbọ́nú lẹ̀ kó lè bàa jáde. ìnáwó làkọ́ olùmọ̀ fún dájúdájú àlùkùrọ̀ àánì yìí ọ̀rọ̀ ọlọ́run ni o ètí máa ń ṣe ìdájọ́ ètí máa ń yanjú tí máa ń ṣe ohun ìpínyà láàrin irọ́ àti òdodo. ọ̀nà wà bẹ̀lẹ̀ láti kùránì ṣe awẹ́wà o kìí ṣe ọ̀rọ̀ ẹ̀fẹ́ o kìí ṣe ọ̀rọ̀ àwàdà o. ẹ̀nà yẹ̀kì ìdóná káyìdá ọlọ́run láwọn kẹfẹ́ rí wọn lẹ́kì burúkú wà kìí ló káyìdá wọn lọ́nà náà sì ń bẹ̀rẹ̀ sí i. tọ́mọ́rin lè kàfẹ́rìn yìí àwọn kèfèrí ìwọ sálọ wọn lára fúngbà díẹ̀ ní àsìkò ìyá wọn ó kù ṣáàtà. bàbá tí wọn tẹsí ẹrọ kọlọ ń kọ bá ti kẹ wọn wọn ni kọlọ ní àbá àrọdíàn àlùmọtọrọ wọn ní rọdíàn tọlọ mi dàn wọn ní òjò ní nínú ẹgbà wọrọ mi látọdà bíláàbí náà bá ó ní wà sàhábù ó ní ẹsùjò ní fi ìlùmọtọrọ ó sì pé òjò ń bẹ ní wàá ní o wọ́n tún gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ pé wọ́n sàmáyé dáàtì rọ́jìnrín yẹn ni pé ọlọ́run ti sámà gbóra sámà tó ṣe pé tó mú tírù ìmọ̀ àárọ̀ òjò sámà tó mú tírù lẹ́yìn tó bá dáta yóò tún rọ̀ òjò mi. wàkọ́lá kọ́tàdà bàbá kọ́tàdà sọ pé sárúdíọ̀rùn rísùpàdà ní bá dínkù láàmì ìdí ẹ̀mú ẹ̀dá láti di òjò èmi ti máa wà òjò máa ń sẹ́yìn rẹ̀ wá lọ́dọọdún lọ́dọọdún wọ̀dáwọ́lá dáníkà a bí ọ̀ka sí bọ́nà bá ń rọ òjò láàrọ̀ tún rọ̀ ni làálàbò ẹ̀dá ìbá parun wàhálà kàtó máa wà ṣe é àwọn ẹran òsìn wọn náà àwọn náà ìbá ti àlàáfà ti pẹ́. wàkọ́dà bí n sẹ́yìn sáàrùn nìjọ́mọ́à wàṣámṣúà wàkọ́mọ́rúà yàtì nàmínà àwọn náà. bàbá wa bí n sẹ́yìn. àwọn ní tẹ́rìndínrún ọ̀nàjò mu àwọn ìràwọ̀ rẹ̀ tí wọ́n bá lọ wọ́n tún sẹ́rí òórùn rẹ̀ tó lọ yóò tún sẹ́rí bẹ́ẹ̀ lọ ṣùgbá yàtí nà nà àbúnà wọn máa ń wá láti lè láti lè náà dẹ́rìn náà kérúbù lè fi jáde abẹ́bí náà bá wọ́n ní ìsìndáhùn rẹ̀ yẹn ni pé ìlànà pẹ́ rẹ̀ ìsánpẹ́ẹ̀pẹ́ rẹ̀ á ní nàbà kó lè bá fún àwọn irúgbìn láǹfààní láti lè jáde ní o kádà kọ́lá sáyìn lómi ìdìbẹ́ yìí wà á kẹ̀lú wà á bọ́ máa lè fi mọ̀lẹ́ ha àwọn afáà tí wọ́n kà báwọn náà ṣe fà ní. wàkọ́lù tààlà ọ̀rọ̀ náà tó wá sọ pé ẹ̀nà òlà kọ́ọ́lù fọ́ọ̀sì lónìí abúlé náà bá a àti kọ̀tàdà àtàwọn míì náà wọ́n ní ìnáwó kọ́ọ̀lù ń fọ́sùlù ẹ̀nìkí alukoran ṣákàmù ni olùdájọ́ ni òǹdẹ́ẹ́dẹ́ sì ni wọ́n máa wọ́n wà bẹ̀rẹ̀ àdúlé yẹn ni pé wọ́n wá ẹ̀yìn wà jíjìn ṣàkùn ọ̀rọ̀ náà alukoran kì í sọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ ilé ní ọ̀rọ̀ òdodo sì ni o. ثم أخبر أن الكافرين بأنهم يكذبون لينا lọ́wọ́ parí súra yìí ọlọ́run wá ń fún wa nírò nípa àwọn kèfèrí yánàmì kàgbégbó ń ṣe à ọ̀rọ̀ ọlọ́run wọn yéé gbà á gbọ́ wọn máa ń pọ̀rọ̀ ọlọ́run nírọ̀ ni bóyá tó dúró àǹtẹ̀bí rẹ̀ gbogbo Islam wọn tún máa ń kọ́ dé rẹ̀ wọn ò ní jọ́ra yẹn ṣẹ̀fọ́ lọ́dọ̀ yẹn pé yàmùkúrú náà dì náà fi dá wá sí ilẹ̀ àtìlá fẹ́rẹ́ kọ́ran yẹn pé àwọn kèfèrí wọn máa ń tètè láwọn èèyàn yẹn nígbà tí a bá ń pè wọn ní ká wá sẹ́sìn ọlọ́run ìtọ́lódì sí àlùkùrán ìtọ́lódì sí ọ̀rọ̀ ọlọ́run ni làwọn kèfèrí oní máa ń tètè ní ẹni máa ń fọmọ ẹ̀wẹ̀ pàmò èèyàn sí tó máa àlà fàmáhìn yẹn lọ́ láta sáájú làwọn má kànjú pé kọ́nà ọ̀bọ kánjú kó tètè jẹ wọ́n yà wàá mọ ẹlẹ́ ń rò wáyé dá náà lára díẹ̀ àti kó wọn àti pé tó wọ́n sí àti fẹ́ tó ìyẹn ni pé tàtàrọ̀ náà dà hálà ní ìpínlẹ̀ àdá ìyàtọ̀ náà bó fi jẹ wọ́n tí ó sọ̀kalẹ̀ sí wọn káà ìwọ náà ó rí wọ̀nà káàlù wọlé wọn kó ba ìyàtọ̀ lágbára tó náà wọ́n fi jẹ wọn àti bí ó ṣe pa wọn rún ìwọ náà ó rí àmọ́ kọ́ làtàrà náà bọ́lá ń sọ láyé bíi pé táwọn kẹfìrí wọ́n wò pé nǹkan dá fún wọn ló máa dá àwọn nǹkan ní ìlà akàn fún aládùn díẹ̀ gbà láyé ni tó máa nà sọ̀rọ̀ ìlà àdáàbò ìtòlẹ́ àsìkò fẹ́ yá lẹ́yìn tó ṣe pé a fún wọn ní bàbá mára lọ síbi ìyà èyí tó ṣe pé ó ní kàn pọ̀ eré jẹ́ tẹ̀síẹ̀rù sóràtì àtọ́ríkì ọlá lábàrúlọ́rùn. a máa وصورة الأعلى Suratul A'la يسبح اسم ربك الأعلى مكة لنا لطف قليل كنا قصورا خلال ربنا يسلم في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا اللهم نسألك الهدى والتقى والإخلاص والغنى اللهم رحمتك ولا تتبع إلى أنفسنا ترضى عنا سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك